mẹ́sẹ̀gì yìí wà fún ààrẹ òpìtàn ilẹ̀ yorùbá bọ̀dá alágbàjì ẹ pẹ̀lẹ́ ẹ kú ìtàn ẹ kú àtótónu ó ti pẹ́ tí ẹ ti máa ń pa ìtàn lórí ọ̀rọ̀ ilẹ̀ yorùbá mi ì dẹ̀ máa ń sọ̀rọ̀ lórí program yìí bọ̀ṣẹ́ wá rí program tẹ́ ṣe láti yìí ẹ gbẹlú gìsà ẹ má bínú ẹ dorí ẹ̀ kodò ẹ rí ni dorí ẹ̀ kodò ní o àkọ́kọ́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 ẹ má jẹ́ ká tanra wa ẹ jọ ṣe lè fún wa ní ẹ̀rí tó dájú nínú ọ̀rọ̀ tẹ̀sán yẹn sà <coughs> àti wípé tó bá yẹ pé lóòótọ́ ni àwọn tó ń bá aláàfin ọ̀yọ́ àná kú tán two hundred ẹ̀gbọ́n àwọn mélòó ló fẹ́ kù sí òde ọ̀yọ́ náà ṣe lè ṣàlàyé fún mi ṣé mo lè mọ iye àwọn èèyàn tí ó fẹ́ kù sí òde ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kejì ẹni àrẹ̀mọ tí ọba bá ti bí ẹni ojú ẹsẹ̀ ni wọ́n máa ń pa á wípé torí tí ọba bá ti kú òun náà máa bá ọba kú ẹjọ wish me sí pé ọmọ àlè pọ̀ nínú àwọn ọmọ àwọn ọba Ọ̀yọ́ nìyẹn wẹ̀gbọ́n <laughs> àbí mo parọ́ òpìtàn ọmọ àlè pọ̀ nínú ọba Ọ̀yọ́ torí tí àrẹ̀mọ ọba bá ti kú àná tó fẹ́ẹ́ fi jọba ṣé wọ́n á lọ sílé èèyàn míì tí wọ́n á lọ yan ọba ń bẹ nìsà ẹ̀gbọ́n ẹ ṣàlàyé fún mi torí mi really understand mi ì dẹ̀ mọ proof tó fún wa ẹ jọ̀ọ́ ẹ tún wá sọ ọ̀rọ̀ kan ẹ ní àwọn àwọn ará Britains àtàwọn Mẹ́kà tó wá kó wa lẹ́rú ẹ ní àwọn ló ń fi ló ní kí àwọn ọmọ Yorùbá fi ọwọ́ síwèé wípé wọn ò ní máa fi èèyàn ṣe ètùtù mọ́ ẹ̀gbọ́n mo rí mọ̀ pé ẹ máa ń pa ìtàn gan o òkú ìtàn níyí ẹ dẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ ni tó ti mọ gbogbo ìtàn Yorùbá tán ṣùgbọ́n ṣe lè fún wa ní ìwé tí àwọn Yorùbá àti àwọn Britains fi fi ọwọ́ síwèé wípé wọn ò ní máa fi èèyàn ṣe ètùtù mọ́ ṣe lè jẹ́ ká mọ irú òrìṣà tó máa ń gba ènìyàn yẹn sà ṣàlè mọ́ ṣé ẹ lè dárúkọ òòṣà tó máa ń gba èèyàn yẹn fún wa ẹ̀gbọ́n torí tẹ bá lè dárúkọ òòṣà tó ń gba èèyàn yẹn fún wa i believe pé ó máa bẹ́tà gan so torí àwa tá a ní ìmọ̀ àti òye nípa ẹ̀ a fẹ́ ní ìmọ̀ àti òye nípa ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìgbà tẹ sọ pé àwọn èèyàn hundred náà máa ń bá aláàfin kú yẹn mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé wọ́n máa ń gbé sàárè wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni àbí wọ́n máa ń gbé sàárè wọn ní ọ̀nà kan tó bá ti wá sin aláàfin tán wọ́n á wá mú gbogbo àwọn èèyàn tó kù wọ́n á wá dá lérí aláàfin ẹ má jẹ́ ká máa fi ẹnu tẹ́ńbẹ́lú ìkan tiwa sà ẹ má jẹ́ ká máa pa àwọn irọ́ unnecessary lórí ẹ̀sìn tiwa ẹ má jẹ́ ká máa ba nǹkan tiwa jẹ́ ká máa fi tú ẹ̀sìn ẹlẹ́sìn lárugẹ ṣàìgbọ́n mo tún wá rántí ọ̀rọ̀ kan tẹ́ sọ sá torí gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ nínú ibẹ̀ yẹn mo kàn dẹ̀mẹ́ mi ò bá wọlé rárá ẹni nílẹ̀ mẹ́ka ẹni Mohammed ló dé tí ò kì í jẹ́ kán pa obìnrin mọ́ ẹjọ́ ṣé ló bí Mohammed ni ọkùnrin ló ro oyún Emmanuel sínú ẹ̀gbọ́n ìbéèrè ni mo béèrè o torí ó ṣeé ṣe kí ọkùnrin máa ru oyún èèyàn sínú ó ṣeé ṣe kí ọkùnrin máa ru oyún èèyàn sínú Laji Abbas ẹ̀gbọ́n Laji Abbas ẹ̀gbọ́n mi lẹ lè jẹ́ ẹ̀ tó bí mi kì í ṣe pé mo fi ṣe ìgbéraga sí yín ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀ ṣọkùnrin ló ru oyún Mohammed ni ọkùnrin ló bí ìyá Mohammed náà àbí ọkùnrin ló ru oyún ìyá Mohammed kí wọ́n tó wá bí Muhammed so ni ọkùnrin yẹn náà tó wá bí Muhammed Muhammed wá bí ọmọ wọ́n ìta fi ń pa irọ́ ọmọlúàbí ni àwa ọmọ Yorùbá ẹ̀gbọ́n Lájì Abbas òpìtàn ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá ọmọlúàbí ni wá kì í dẹ́n ṣe pé ìgbà tí àwa yìí dé kọ́nà ń pè wá ní ọmọlúàbí wọ́n ti ń pè wá ní ọmọlúàbí kí àwọn baba ńlá baba baba baba ba wa tó dé kí ló wá dé ta wá ń fi ẹnu ba nǹkan tiwa jẹ́ náà tọ́ la mọ̀ wípé abọ́bakú wà ṣùọ́ àmọ́ yẹn wípé abọ́bakú wà tó bá dẹ̀ ṣe inú ìtàn tá a gbọ́ ni wípé ilẹ̀ òdi ọ̀yọ́ nìkan la bọ́bakú ti ń bọ́bakú kò sí ibi míì mọ́ ní ilẹ̀ yorùbá tí abọ́bakú ti ń bọ́bakú ṣùgbọ́n èyí tẹ́ wá sọ wípé àwọn tó ń bá ọba kú tó ń dúrẹ́dì nílẹ̀ yorùbá yẹn kí ló di ẹ̀gbọ́n. ṣàlẹ̀ rí proof ẹ̀ ẹ̀gbọ́n ń ṣẹlẹ̀ fún wa ní proof tó bá yẹ pé lóòótọ́ nǹkan tẹ̀ ń sọ yìí ó mo mọ̀ pé sometimes ẹ máa ń gbèjà ìṣẹ̀ṣe inú mi dẹ̀ dùn sí i but ìgbà míì tẹ́ bá ṣe nǹkan tí ò bá da ẹ jẹ́ ká sọ fún ara wa wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wípé àwọn Britains náà wá tọ́ wa sí ọ̀nà bá ṣe lè máa lo ìgbésí ayé wa ẹ jọ ṣe lè fún wa ní inú ìwé ibi tó wà torí mo rántí wípé àwọn baba ńlá wa àmọ́ ọ̀kan tó ń pè ní abdafgb àní. Ah, èèyàn téèyàn bá dé Kútọ́nù èdè tí àwọn bàbá wa la wa fi ń kọ ìwé sílẹ̀ ó sì wà ní Kútọ́nù di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. tó dẹ̀ yàtọ̀ sí abdafg e, gbìyànjú báwo lẹ́yìn ṣe wá rí ìwé yẹn kà torí mo rí wípé àwọn ọmọ Yorùbá ṣẹ̀ṣẹ̀ wá ń kọ́ èdè Yorùbá táwọn bàbá ńlá ti wá ń lò tẹ́lẹ̀ kí òyìnbó tó gbé abc dé ǹjẹ́ ẹ lè fún wa ní proof ibi tí àwọn baba ńlá ti wá àti àwọn Britains tán ti fi ìwé tán ti kọ ìwé tán ti jọjọ múlẹ̀ wípé láyé wọn tún fi èèyàn ṣe ètùtù mọ́ dẹ̀ rí nínú Bible wípé àwọn àwọn Christian gan wọ́n foríṣiríṣi èèyàn ṣe ètùtù wọ́n pa oríṣiríṣi èèyàn bẹ́ẹ̀ dẹ̀ ni Muhammed ṣe pa oríṣiríṣi èèyàn ṣùgbọ́n àwọn ò rí àrídájú kan ní ilẹ̀ Yorùbá fáwọn baba ńlá tiwa pa oríṣiríṣi èèyàn àfi bẹ́ẹ̀ yìí ṣe ń sọ fún wa wípé òrìṣà tiwa máa ń gba ènìyàn ẹ̀gbọ́n ààrẹ òpìtàn ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa kéde fún wa ní proof orúkọ òrìṣà tiwa tó ń gba ènìyàn yẹn tẹ́lẹ̀ náà ti máa ń parọ́ mọ́ ìṣẹ̀ṣe táwa ti ń gbà ṣùgbọ́n ṣe láwa ọmọ òde òní yìí àwa ò ní gba àwọn irọ́ yẹn mọ́ torí irọ́ ń pa irọ́ fúnrọ́ ni ọ̀rọ̀ yín ọ̀dọ́ muslim ni ẹ̀jẹ̀ ní láti gbèjà ìsìn yín ṣùgbọ́n ẹ̀yin náà ti wá fẹ́ wà lára ẹni tí ó ń ba ìṣẹ̀ṣe jẹ́ fi gbèjà ìsìn wọn sáà ẹ ti fẹ́ wà lára wọn mo dẹ̀ respect yín púpọ̀ gan so it's better kẹ́ padà wá wá ṣe fídíò yẹn kẹ́ wá yan ọ̀nà náà ẹ̀ sí ọ̀tọ̀ọ̀tọ̀ kẹ́ jẹ́ ká lè understand bó ṣe rí sá. ìbá bẹ́tà kẹ́ jẹ́ ká understand nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn torí à really understand àwọn ọ̀rọ̀ tẹ̀ ń sọ ìgbọ́n. ṣé ti gbọ́ sà à really understand yín ẹ jọ ẹ jẹ́ ká understand ibi tẹ̀ ń lọ gangan torí àwọn ìtàn tẹ́ ń fún wa nílẹ̀ yorùbá yẹn a rí pé kì í ṣe tiwa kọ́ bóyá ẹ̀dẹ̀ ṣe mistake bóyá àwọn ìtàn lárúbáwá lẹ fẹ́ máa sọ tẹ́ wá ṣe mistake gbé sítan ilẹ̀ yorùbá torí àwọn lárúbáwá náà máa ń pààyàn bí ẹni pa omi tó jẹ́ pé àti pa èèyàn kò nítumọ̀ sí wọn ṣùgbọ́n àwa ọmọ yorùbá ọmọlúàbí ni wá àwa gbà wípé olódùmarè ọba tó dá ẹ̀dá tó dẹ̀ ṣe ẹ̀dá òun á lè gbà wípé ẹni tí olódùmarè ò bá pa ẹ̀dá kan ò lè pàṣà ẹjọ́ báwo ló ṣe wá jẹ́